أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنسق بفهم وبعلا نجله الحمد لله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábi náà tàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà àti lágbà ọlọ́mọsáfà náà yíwa pọ̀lú àṣà kìámà òní tó ń jẹ́ òru karùn-ún oṣù Ramadan 1447 lẹ́yìn jíra náà Muhammad sallallahu alaihi wasallam an bá jùkú tafsir wa lọ ní markaz wa markaz umar bin al-khattab al-islami ta yin kira da sotul kahf aya 55 láti gbéra pẹ̀lú ògùn ọlọ́ba wa mana an an yu'minu izja'ul أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفسه ونفسه وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قولا وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين ويجادل الذين كفروا بالباطل ليدحضوا به الحق واتخذوا وآياتي واتخذوا وآياتي وما أنذروا هزوا ومن أظلم ممن ذكر بآيات ربه فأعرض عنها ونسي ما قدمت يداه إنا جعلنا على قلوبهم أكنة أن يبقوه وفي آذانهم وقرا وإن تبعهم إلى الهدى فلن يهتدوا إذا أبدا وربك الغفور الرحمة لو يؤاخذهم بما كسبوا لعجل لهم العذاب بل لهم موعد لن يجدوا من دونه موئلا وتلك القرى أهلكناهم لما ظلموا وجعلنا لمهلكهم موعدا ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn arùgbòbíyà rẹ̀ iṣẹ́ rẹ̀ tó kúrò nìkan ló lè ṣe ìwọ̀n gbogbo máa mẹ́nà alìyànta ayyọ́ nínú ìdíjá ọmọlúhódà kò sí tọ́kọ̀ fọ́mọ àwọn ènìyàn láti gbọ́ ọlọ́ọba gbọ́ ayyọ́ tó mú wa ní máa ṣe mọ̀ láyé tá a wà yí láyé rẹ̀ tẹ̀kínọ́jì píkẹ̀ tẹ́gbẹ́ gbogbo tí kò rá wa sọ gbogbo tẹ̀kínọ́jì wa ń jẹ́rìí síbẹ̀ àwọn tó wá ní máa ń parẹ̀ náà fún òfin Islam yóò máa ṣẹ̀wọ̀n yẹn yóò máa ṣe yẹn mẹ́lẹ́ mẹ́pẹ́ a ah, kò já ọmọnà hódà ńgbà tí tẹ̀sán ọdẹ ọba wọn ẹsẹ̀ fẹ́rù rabbahum wọ́n dẹ̀ tọrọ àforíjọ́dọ̀ lọ́wọ́ bá wọn tọ́jú wọn

وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين راني أمو ديشي الله تعالى نسي أهو رمى أبكما جاكني مبشرين كما فهم تباب الله بابني بيوبي نتا أسوري ريتي الله جاوى ما تصوري ريت ومنذرين كل ما سلامة وجاوى بيكي تبا في كل ريال بداية أجيا أجيا يجدلوا الذين كفروا بالباطل يهدوا به حقا àwọn aláìgbàgbọ́ yìí wọ́n máa fi fáńfà pẹ̀lú ìṣínà láti sọ òótọ́ bí ń tọ́lẹ̀ òótọ́ ọ̀sìnlẹ̀ láíláí mo sọ bẹ́ẹ̀ kan jẹ́ mi pé kò ṣeé ṣe kíjà àárọ̀ àti òótọ́ kó parí láíláí ó di irọ́ náà ni wọ́n máa lẹ wọ́n wá máa gbìyànjú láti sọ irọ́ bí òótọ́ ọ̀tẹ́kadó ayé àti wọ́n máa ń bẹ̀rù òótọ́ wọ́n á àwọn àmì ọlọ́wọ́ ọba àtàwọn kìlọ̀kìlọ̀ tó lọ́wọ́ sí wọ́n a mú ní nǹkan àwàdà wọ́n mú ní kéré bẹ́ẹ̀ ní kéèṣe kéré ni àwọn fat and figures ní gbogbo bí ṣẹlẹ̀ yìí ló mú wọn láti gba Islam láwọn tó ti lajú tí wọ́n rò pé àwọn lajú nígbà wọn ní Islam ti rẹwà tó mú sí gba Islam ni wọ́n mọ́nà adúlámú mímọ́ lókèrọ bí aya ti rọ́bẹ̀ ta ló ti jálábò sí ju ẹni pé wọ́n ṣe wá àbí fún pẹ̀lú àwọn àmì Ọlọ́run ọba rẹ̀ wọn náà wo tọ́lọ́wọ́ bá ti báyìí wọn náà wo tọ́lọ́wọ́ bá ti báyìí fa àrọ́dà àníhà tó wá kọ́ ìsì ọ̀nà sí ya máa kádàmà bí ẹ̀dá ọgbàgbé tó wà ti síwájú ọgbàgbé ẹ̀ iná jẹ́ àná ara kọlọ́bẹ̀ akínà dájúdájú àti sí lọ́kàn wọn pa dídí bí ó dìwà àyẹ̀fùkà láti jẹ́ kí wọ́n gbọ́ lẹ́yìn náà àti ìdíbí ti dí etí wọn tó pé wọ́n gbà ń gbáriwo ni wọ́n gbọ́ wọ́n gbọ́ rí onítọ́jú ohun ilẹ̀ ọ̀hódà tí a bá ń pè wọn pé ojú ọ̀nà ní ojú ọ̀nà ní fáàtì ní fígọ́sì ní kó lẹ́yìn àtẹ́dù ìdọ̀nà abẹ̀rẹ̀ láíláí wò nígbà mọ́nà pé ẹni wọn ti sí ipa ó dé ọlọ́wà ní warabbukal ghafur lójú rahma Allahu akbar ọlọ́wọ́ bá rẹ̀ subhanahu wa ta'ala ọba tó bí ẹ tó ní ẹ tí ń tójú rẹ̀ lóò rahman gafur ọba tó máa foríjì ní ọba tó máa foríjì ní kò sí jẹ́ ẹ̀ṣẹ̀ ti tó tọ́lọ́wọ́ lè foríjì tí bá tó bá lóò rahman ìkẹrẹ pọ̀ láwọ ìtọ̀hìróhùn mi máa kásábò tẹ́kọ́lọ́ba máwọn yẹn pẹ̀lú nǹkan tó ń ṣe ni pẹ̀lú nínú ìlà ajọ́lẹ̀ láàmùn àgbàbẹ̀ ìyàbá ti jẹ́ kíákíá ìyàbá jẹ́ kíákíá bẹ́ẹ̀ láàmùn ọlọ́run nítorí pé wọ́n ń tẹ́lọ́ ọba kọ́lọ̀ wá yàdé ọlọ́ba ìṣẹ̀bẹ̀bí nínú yàdé ọlọ́run ní láyé yẹ́gbẹ́dẹ́ ní béèrè ìmọ̀ ìlà bẹ́ẹ̀ ni kò ẹ̀rẹ̀ rẹ̀ ń tí ó ti kò dúnmọ̀ ọba pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí bí ni yóò yọ nǹkan yẹn kó pé kí ó má sí sí má wọ́n ni òtílẹ̀kẹ́lkúrọ̀ ọ̀nà àwọn àlúyẹ̀ ni àwọn àlúyẹ̀ lẹ́rìí káàkiri àwọn òtílẹ̀kẹ́lkúrọ̀ alákanáà tá a kópa bá wọn lámà zọlámù ń wọ́n sí àbòsí wọ́jà alná lèmọ̀ àlékihìm mọ́ ìdá bẹ́ẹ̀ ni ìjọ tí a sàdéhùn ìjọba ìní ìparun dìrá wọn ọlọ́mọ pàwọ́rùn àwọn kèfèrí àwọn ọlọ́dún wọn Abu Jahal Abu Jahal nínú ẹni tó islam ní ọlọ́run fi àwọn àmì hàn áyà ọlọ́run bá hàn islam tí yẹ kó islam ní ọjọ́ kan abuja ẹ̀ ọ ka nù ọgbà oko rẹ̀ pẹ̀lú fúnà abbas radiyallahu ẹbí ni wọ́n ó nù ọgbà kọlọkọlọ ń lè gara ẹgbẹ́ ìgbàlá ń fò lọ́wájú na ìlàhà ìlàlọ́ àmọ̀dúkọ́lọ̀ tó zama na islam àwọn èèyàn rí ayà lọ bàbá ìwò òsìgbà ó máa ń wo ó máa ń wo kọ̀lọ̀kọ̀lọ̀ yẹn tí lé ìgbàlá yẹn níwájú wọn náà yẹn ó bọ́ sínú odò bíi lake odò tí lọ nítorí ẹgbẹ́ bọ́ ló bá pẹ́yìnà ló bá pẹ́yìnà kàkà kó mú ìjọlá yẹn ló bá pẹ́yìnà wọ́n tó pẹ́yìnà tó máa lọ ní Àbújá gbọ́dọ̀ á èèmà irú kọ̀lọ̀kọ̀lọ̀ wọn lọ́yà ọ̀dẹ̀ òkú tó báyìí òun lè nǹkan ó sì bọ́ sí omi ìjọ kankan ọgbà bọ́ sílẹ̀ tó rà mú nǹkan ní ah sọ̀rọ̀ ọlọ́run fúnlọ́rọ̀ sọ̀rọ̀ ó ní èmi ní òpè ní àbíwọ̀n ìyẹ́ tí Muhammad wà láàrin ní ní pé tí pé tí ojú ọ̀nà tààrà nígbà ojú ọ̀nà tààrà kẹ́kẹ́ àsoríire ó jẹ́ ayé níbi àjọ̀rò àtọ́kùn ní òkè ó jẹ́ láíláí ni Muhammad pé tí ní àjẹ́nà àà ọba ní ìmọ̀lélẹ̀ Abbas radiyallahu anhu kò tí gba Islam lọ́nà sábà bí n tó fi gba Islam wọ́n ni àà ìmọ̀ àà àfikún lọ gba Islam o tó mú kọlọ̀kọlọ̀ bí ẹni Muhammad alẹ́mi tó gbé lọ́wọ́ òdodo ni láìlà ìmọ̀lú ẹni Bukhari ẹni ẹ̀rọ ilẹ̀ ní sẹ́dínà Abbas rọ́bì ọ̀rọ̀ wọ́n á ti bá dé maka máa lọ ìròyìn fún wọn táàrí Abuja àgbàlá gidi mẹ́tẹ́ ọlọ́run ekí wọn ti bí ọkàn wọn ti bí kí ni Abuja lórí oníwàá olóhùn ah, ọba wọn tó bá fi dé maka tí wọ́n ti sọ pé bíbá ẹ̀mí èmi ló fi sẹ́lẹ̀ rí èmi sọ pé ọlọ́pa èmi náà máa sì tẹ̀dájọ́ ńgbà gbogbo náà lórí yín máa ní kó yọ ẹ̀yìn rẹ̀ láì ó yọ ẹ̀yìn rẹ̀ ó yọ ẹ̀kọ́ ìfúnṣọ́sọ́pa ṣe náà bá àtúntò àwọn olókùnrin sọ àmọ́ wà ní tó mú un gba ìsìlám ń gbọ́dọ̀ gba ìsìlám ọwọ́ àti ìsìlám ẹ̀ka má tí wọ́n bá bó jáde wọn lè mà mọ́tò wá gba ìsìlám ó sì wá sọ ọ̀rọ̀ jáde ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ tó

ẹni ọlọ́wọ́ bá ọ̀ tí a gbé nǹkan tí Muhammad ń pè wá sí òdodo ni ọ̀rọ̀ òjò kúta ló wá lórí kàkàlọ́wọ́ pé ọlọ́wọ́ bá tí a gbé tí Muhammad pè wá sí òdodo ni bí kámánà ọlọ́wọ́ sí òjò kúta lórí òtọ́ Àbújá ọlọ́wọ́ bá rọ́jò ìyàjẹ́ ìmọ̀ẹ̀kú ní àwọn jagun Badr la ilaha onu gbẹ́ta àwọn àrùjùn Badr àwọn ma àwọn mùsùlùmí ohun tó gbà 330 ìgbẹ̀rẹ̀ ni wọ́n àwọn kéèkéèké wà ní wọn àmọ́ àwọn kò sẹ́ni tó múra ogun tó pé bí àwọn kékeré múra wọ́n múra gbogbo nǹkan bẹ́ẹ̀ kó ní ìdá àwọn ọkọ̀ gbogbo wọn ẹ̀wù orí wọn tí ní abdulhamid bin Awf wọn ròyìn fún wa pé gbẹ́ta àwọn dójú ogun àbú jáàlù wa lọ láàrin àwọn kékeré òun wa kọ́ òfin òun òun gbọmọ kékeré náà ọ̀rọ̀ màlúù ẹ̀mí wọn ni ah bí ló gbé sí ìwà déjà wà bẹ̀ sákàtì bá ń pọ̀ àwọn kékeré ò lè ṣe gangan bẹ̀bẹ̀ sì kó òun wà kó òun rò lọ́wọ́ báyìí kó òun wá gbóbi ìgbó sí lọ́kàn bá gbà òun ní ọwọ́ ọkàn bá wá gbẹ́jì ká òun nínú àwọn ọ̀kan kan fọwọ́ gbáà rí pé ọ̀nkú ẹ̀dá fún ẹ̀yìn lára maka tẹ̀bá muhammad anabi benin maka ta ni abuja ìlú àwọn kẹfìrì ní ojú sọ́rọ́ tí lọ tí bọ̀ sọ́rọ́ tí lọ tí bọ̀ òní abuja àwọn ni kí ló bèrè fún ó sẹ́rẹ́ mi mọ wáyé àtẹ́ni kejì mi tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ gẹ kò sí dá fún mi pé ní kápá abuja ìlú nǹkan pàwárí àwọn ọmọdé wọn lọ ọmọ ẹ̀kẹ́ ni wọ́n pé àwọn ni wọ́n mú sọ́rọ̀ àkúrà ẹ̀ lèkejì lẹ́bàá fọ́ gbọ́ ọkú kò ní dábàá jù lọ Àbújá làwọn fèsì pé agbọ́pọ̀ mẹ́ta wa mọ́kà òun lọ hàn ilé mà Àbújá ní hàn níbi ilé mà lóòótọ́ àlejò ọmọ akẹ́wọ́n bá yọ̀ lè gbẹ̀sẹ̀ lé lórí orí sùdúùtì olówó àwọn ìlú sọ́tò mẹ́rẹ̀lá lókèjì bá ní ọkùn dábáwá ní ẹ̀ parí sẹ́rẹ̀ tí lọ sí mọ̀ tí ń gba tí ń kọmọ́dù òun làbújá ilẹ̀ ìlúwà abdulrahman bin auf ó ń dàtò bẹ̀rẹ̀ báyìí òun kàrà àwọn ọmọ ó fi gún ẹ̀sìn àbújá ẹ̀sìn ìbáwú kó gbogbo rẹ̀ báyìí èkejì náà fi ìdá rẹ̀ gé àbújá rẹ̀ àbújáwà mọ́nà àwọn ọmọ ọmọ ọmọ ẹ̀sìn ọlọ́run tó rọ̀jò kúta lé lórí bó náà ṣe gé e, wọ́n ti pa àbújá rẹ̀ wọ́n lè pa àbújá rẹ̀ báyìí gbogbo ti túmọ̀ lọ́rùn wọ́n gbogbo láti kọ̀mọ́ndà kọ̀mọ́ndà ti kú ó bí wa ọlọ́ọ̀ba ìyá wa mọ́nà ni ọlọ́ọ̀ba sàánú ọlọ́ọ̀ba ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n lọ pé rabbukal ghafur ọlọ́ọ̀bá náà lọ́bá dínà fún jẹ́gbú rahma àánú rẹ̀ pọ̀ yọ̀yọ̀ rínú omi ma kazabu tọ́lọ́bá máwọn èèyàn pẹ̀lú na jẹ lan tajida min duni maw'ila kusinje ya de ya de tolo so ndo ba yo tele yejo utilka alqura ama luye miye ama ruye miye wa akbaru la ila ila ahlaknahum da kubaru bama lamma zalamu umma wasiyabusi waja'alna limahalikihim maw'ida bani atinya de ya kubaru وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حوبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاء فتاه آتنا وجاءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت فإني نسيت الحوت وما الشيطان أن أذكره واتخذ سبيله في عجبا قال ذلك لكنا نبغ فارتدا على آثارهما قصصا الله أكبر فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما Ọlọ́run ọlọ́run fún àpá náà Musa alayhi salatu wa salam, ṣúra yìí, ṣúra gọ́gbàgbára ni, àwọn ìtànlẹ́lá, àwọn ìtànlẹ́lá lọ́lọ́run ìfún wa, ọlọ́run tó wá lórí fún àpá náà Musa tó ọlọ́ọ̀bá ni وإذ قال موسى لفتاه أمتي موسى أنصفوا موضوعي أمت دونسية جدودون ومغاكري لا أبرى حتى أبلغ مجمع البحرين آه نجو أما بنا جوازك في الدبي تقوى ودل الله مبي أو عمدي حقبة أما بنا وفلوا لي أو أسكوكان تقوى فلما بلغ مجمع البحرين ولما بلغ مجمع بينهما أما بيبي أو دميجي تبدي أو دميجي تبدي nasiyahu tahuma ọgbàgbé ẹja tí wọ́n mú lọ́wọ́ pé àwọn máa jẹ gbàgbé rẹ̀ la ilaha illallah gbàgbé ọlọ́wọ́ bá fẹ́ fi àmì fàtàkà sabila oṣù rẹ̀ báyìí àjàbà sáràyà ọwá pé àwọn ẹja rẹ̀ tí wọ́n tó lọ́mọ jẹ ọkàn bọ́nú odò ọkàn bọ́nú kọ́ọ̀lá lè fẹ́ta ọmọ àti wọ́n kọjá obìnrin ká ọwá ń sọ fọ́mọ ọ̀dọ́ rẹ̀ yí ọmọ lékí rẹ̀ pé ìtìna gàdá àna làkàlàkì na fi sábàrì ní àhádà alásọ̀bà bá mú jẹwa bá mú jẹwa ọ̀sán ti pán tí a jẹ oúnjẹ tí a àmà sí wàhálà lórí ìrìn àjò wa yóò àmì kálá ara ẹ̀ta àwọ̀yìnà ìlà sọ́kara oníwàfẹ́ àmọ́bìnú tí onímọ̀ta lọ sinmi lágbẹ̀ẹ́ àpáta yẹn ẹ̀yìnmí na fi ó tẹ́lẹ̀ ọ̀hún ta mo gbàgbé ẹja yẹn ẹja tá a bẹ́ máa jẹ yìí mo gbàgbé ẹ̀ ọmọ àǹsíà ní ẹ̀yọ́ ilẹ̀ ṣètọ́ kò sí ní tẹ́lẹ̀ mo gbàgbé ju ṣètọ́ lọ ṣètọ́ yẹn kọ́ mo gbàgbé àná àkọ́rà ò kí n sọ fún mi ẹja yìí bá ti bọ́dọ̀ òtítàkàlà sẹ̀bíra òfin báàrẹ̀ àjẹbà tí a ti ríwájẹ bí mo sá sọ fún ọmọ rẹ̀ gbá ah, bí tá ń lọ nù bí tá bá ti wẹ́jà ayẹ ti náà níbi tá ń lọ fàtàdà ara àṣáàrí ìmọ̀ wọ́n bá padà sí tọ́jú ẹsẹ̀ wọn tí wọ́n pọ̀ wá yẹn àwọn alápáṣẹ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí tọ́ padà wọ́n bẹ̀rẹ̀ sí tọ́ padà lọ ó di wọ́n ti wàhálà wọ́n jẹ́dà abdulmin ibadina wọ́n bá pàdé ọ̀kan nú àwọn ẹrú àwọn ẹrú àwọn ọlọ́ọ̀bà أتيناه رحمة من عندنا ولا كيرد وأكيرنا هذا عزير أدوى من عندنا وعلمناه من لدنا علم هذا يقول لهم إما كانت دعوة أولوه بعد نلعب منما يعلم عزير مي أما خدر أبي بدي خدر عزير يوم دو نبي الله موسى أما دو فتاو خدر مي عندما بقى صلى الله عليه وسلم وعلمناه ولا قدمك من لدنا علما مما تجدي لا تدعى ولوبا وإذا فانا مما لا البركة ولوبا نعم قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا قال فتجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا قال فإن اتبعت فلا تسألني عن شيء حتى أحدث لك منه بالله موسى وانصفوا على قوه دبل بحرين قال موسى اتبعك على ان تعلمني مما علمت رشدا على قوه جاءت تليه جمالي كيوري kíbi náà tẹ̀lé ẹ kí lè bá kọ́ nínú ìmọ̀ tó lọ́n kọ́ nígbà náà tó lọ́n mọ̀ mẹ́. kára iná kalan tẹ̀sítẹ́fì àmà ìyá sọ́bùrà ó tó jẹ́ sílẹ̀dì mi ó tó bẹ́ẹ̀ tó lè lè ní sùúrù ala ma lam mo máa tó báwọn yẹn pé àwọn kíláàsìsì àwọn àmìlí ọlọ́ọ̀bá ọkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìṣẹ́lẹ̀ bíi ìjọ ga gbogbo wọn ni ọlọ́ọ̀ lọ sọ̀lọ̀ Musa hídíò nìkan pé ó lè jẹ́ sílẹ̀dì bí ọmọ kíláàsì ní mo sọ̀rọ̀ yẹn wà ọmọ kíláàsì wọn ni ọmọ primary three àti primary four tí wọ́n á gbé lọ sí form three àti form four ibi three nine ibi four four nine three nine four nine wọ́n sọ pé kọ́ sọpráìtì eh, seven nínú two two minus seven yóò ní it's impossible kò tó pé kò tètè bóyá tilẹ̀ yọ méje nínú méjì kò tètè fẹ́ pé ó ti kẹ́kọ̀ọ́ nínú ọgbìn yẹn tó tètè ìjọba sọ pé minus kíni five títí wà sí bìsì àwọn àti òye o bẹ́ẹ̀ ni Musa ń jọ náà ìtí hijab ń ṣe kò yé tó sọ pé a wọ Musa o tó bẹ́ẹ̀ láti ṣe sórí kàṣàlábí ní insha Allah sabiran Musa sọ pé hijab pé a wà bá nílẹ̀ bí máa ṣe sùúrù wọ́n á sì lákà amúra gbogbo àṣẹjọba pàǹkì àṣẹrẹ gbogbo àwọn sọ́fẹ̀ wágìrì أذنتري قال تو أمك الشوط الموان قلت الموان قال فإن تبعتني قال فإن تبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك ذكرا قلت قلت الموان قال فإن تبعتني تبعتني lórí àjò mi yìí falates alìní àṣẹ question kò sí bọ̀rọ̀ sí question bọ̀rọ̀ sí question ata ọ̀hùnbí fún láta nínú ìwékèrọ̀ tí wọ́n fi ṣàlàyé tí ń ṣẹlẹ̀ fún ọ ni màá kọ́ àṣà mẹ́kọ́ máa bẹ̀rẹ̀ question lọ́wọ́ mi kò sí bẹ̀ lọ́gbà àwọn lecturers mi ní university a ní lecturer kan nígbà university ọlọ́run wá kẹ́ professor sheu omar tí máa ń ẹ máa gbọ́ mi náà tí wọ́n gbọ́ gbọ́ ìgbàgbọ́ yóò àgbàgbà ìrò yóò fọ̀nù ni. inú skul ti afa sílẹ̀ tí anam musa bẹ́jẹ́ sínú ìbò mi kò ní ṣe máa wà ní pé no question títí ìjọba parí lẹ́sìn tán máa bẹ̀rẹ̀ question mi ní máa sàlàyé gbogbo ẹ̀mọ́ abẹ́bẹ̀ rọ̀bì kí ló wá rí فانطلقا فانطلقا حتى إذا ركبا السبيل خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني أو الأرض عسرا فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلن نفسا زكية بغير نفس قال أخذت نفسا زكية بغير نفس لقد جئت شيئا مسرا قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت الذي عذرا فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يزيتوهما فأبوا أن يزيتوهما فوجدا فيها حجارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا صراط بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا الله بارك فيك nígbàjọ́ sẹlẹ̀ láàrin Ànábì Mùsá alayhi salatu wa salam àjẹ́ra Ànábì Mùsá gẹ́gẹ́ bí dáíyà oná ní pé al'amuru ma'aruf wa nahyu anil munkar kọ máa pàṣẹ dáadáa kó sì máa kwàbúrú ẹ̀jádọ́lọ́ ń dáhùn nínú àkọọ́lẹ̀ ti ẹni pé kọ̀bùrọ̀ rí gúnmọ́ sábúrú kó dákẹ́ أنا موسى عليه الصلاة والسلام قالوا هجر وأبدلا فانطلق حتى إذا ركب السفينة وأبدلا وقت يبتو ما بيري كوشنزو كتبا بيري كريقاو وأبدلا هو بعض اللي هو عميد بابا قوجومي خرق لبان دينتي إمام بابا قوجومي قال أخرتها أخرتها لتغرق أهلها أه أبا قتل أولو أقودي أقودي olùkópa ńlá tó wà ní ọkọ̀ ojú omi musa nisoro àti òun anáhàyò alìmúkàntì amúlùmí àrùfọ̀ náà rẹ̀ ó ti rí yọ́wẹ́ aburú tẹ̀rẹ̀ ní ọgbọ́n alá kó yá aburú kò tẹ̀lẹ̀ kọjákẹ́ aburú ní ojú ọ̀sẹ̀ pé kọ́ máa bá ọkọ̀ lọ́kọ̀ jẹ́ àwọn èèyàn gbé ọdọ̀ kàdé kàṣe ìmọ̀ra ìmọ̀ ló gbé wáyé o èyí tó gbé o èèmọ̀ ni lọ́lá kó bá gbá ọkọ̀ ojú omi tí ọkọ̀ bá fi lu tọ́mú bá wọlé nǹkan ṣe ó ní àwọ ah, Musa òfin òfin aláàkọ́ kára alam akùn nínaka dantastasi a máa iya sọ́bùrà mú sọ fún wọn pé o lè ní sùúrù school class ni yìí kò questions àti bá parí ẹ̀kọ́ o lè ní sùúrù pẹ̀lú òbí wọn ah, ìwọ àfáà mi kọ́lá láti wà kéde ní bímọ ẹ̀nà sí ètò nígbàgbé ìgbàgbé pé a lófin má bàbí wípé ló gbàgbé Ah. nígbà mi ò láàtò àríkù ní mi amòrò òṣèlú àdákùn mẹ́jẹ̀ kí n bá ìṣòro ìnira pàdé lórí ẹ̀kọ́ tó wá kọ̀yìn ní àlámàrí lóye bá ṣe ṣòro ni fàǹtàlà kà wá ṣe ṣòro fún ó tún bóra wọn lọ ata ìdá alápẹ̀yà gòláàmẹ̀mì wọn bílẹ̀ wọn bá rí ọmọkùnrin kan kékeré mọ̀ fọ̀kátàlà ò bó ti pa bí jìbì ti pa nì àà Musa àkàríkọ̀ máa lá akóríkí wọn tó lọ́mọ torí al'amur ma'arufin ogun lọ́wọ́ wọ́n ní hanyar an munkar ní kíyà pàyà halbẹ́ ẹ̀kọ́ ni ráà omi kọ́ra akatarta nafsan zakiyata ọpa bigẹ́rẹ̀ nafsan ọwọ́ pàyà ní kékeré ọmọ kékeré jẹ́ ọ̀rẹ́sẹ̀ lọ́rùn tí ó bẹ́ẹ̀ tẹ́ tó oná pàyà ní kankan ni kàgbéta ṣe an nìkan ń tẹ́bi wákọ̀ innaka lan tastati'a ma'iya sabra yìí mo sọ fún ẹ ṣe wọ́n pé òòlì òòlì jẹ́ túnẹ̀tì no question no observation kò sí ìgbàgbọ́ ìjọba yẹn kọ́lá nàbí musa gbẹ̀lú wa bí oní kọ́lá ìnsa àtúkà àǹṣe ìgbàdà lẹ́yìn lẹ́yìn tí n bá ti béèrè question mi aláàkọ́ olùgbàgbé ni ẹlẹ́ẹ̀kejì wa ni tí bá ti béèrè question mi lẹ́yìn lẹ́yìn fàlà tó mẹ́mú mi lọ́rẹ̀ máa mọ́jà jọ rìn mọ́ dismiss ní kò ní skul rẹ̀ kàgbàláta mi ní ọdọ̀rọ̀ nílá tó ní ọdọ̀rọ̀ o ti fún mi ní ọdọ̀rọ̀ o ti fún mi láti ìṣó má ti bẹ̀rẹ̀ kọ́sẹ̀ mi má bẹ̀rẹ̀ kama má fún mi ní excuse kama ẹgbẹ́ sága anabi muhammad sẹ́lẹ̀ ọjọ́ ká ló sábà ṣe sùúrù mi àbá tó kẹ́kọ̀ọ́ mi àwọn musa kan lọ tó tó má ti bẹ̀rẹ̀ kọ́sẹ̀ mi lẹ́yìn eléyìí ẹ̀yin mùsùlùmí lágbára náà musa ti sùúrù mi ẹ̀bá tó kẹ́kọ̀ọ́ mi sí nǹkan mìíràn bá ti tẹ̀lé àwọn musa gan ló mú kùmá sínú ìmọ̀ ọlọ́run bá pọ̀ fẹ̀ntọ́lọ́kọ̀ ata ìdá alákìyà àti àkìlì àtàyà àrẹ̀kẹ́rìyà ó tún gbéra títí wọn fi adé lù kan wọ́n wọ̀ lóye ìlú tí wọ́n wọ̀ yìí fẹ̀sítàmà àrẹ̀ wọ́n bá béèrè dídí ẹmú mu nǹkan àlejò lọ́dọ̀ àwọn aráàlú yẹn yorùbá na sọ̀rọ̀ pé ìwà àlejò ní omi omi ní fún ọmọ hmm. ìgbéga wọn fọlọ́ lóde fàábà ayélujára ifá ọmọ wọn kọ́ láti ṣe wọn lálejò wọn aráàlú wọn ti wá sí wọn lálejò yìí wọn dada fi mi rédò nǹkan tó bá rí ilé wú ti yẹ tó wú ẹni àti bí amúlù màrùtù àkáàmà ọba gbé iṣẹ́ yá wọ́n ti wọ́n lẹ́jù tó fọ́ lómi tó fún ọba magana ọ̀ musa ṣe libra lẹ́bi ebíyẹ̀rì ṣe bírékìlà ìjìnlẹ̀ wọ́n parí iṣẹ́ musa ní àwọn aráàlú tí wọ́n pé wò fún alójẹ yìí kààlà ò ṣe ta ẹjá gbó ṣe wà àwọn olóyè àpòlòsẹ̀ gbọ́rọ̀ kára àádá fèrà kùnbẹ́ni ọ̀bẹ̀ ìlà ilé ni ìpè àdẹ́láàzùwà òtùparí sọ́rì tẹ̀rẹ̀ òtùparí ìmáàdà fèrà kù fèrà kù kùnbẹ̀ láàrin ní rẹ̀ ما لم تستطيع عليه الصبر ni wá fún ọ nírò kí n ṣàlàyé fún ẹ kí n kọ́ ọkọ̀ ojú omi tawó láàkọ̀ bàbá ẹnìkan àwọn ọmọkùnrin láàpàdé láta gbé tapa lẹ́yìn náà ìjọba gbogbo mátàlá ìfọ̀ أما السفينة أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها فأردت أن أعيبها رحمة يأخذ كل سفينة غصبا فأما السفينة سيقود ابن بجاية كلمك بعجلة الآية فكانت المساكين أو مو أو علي مثل أو تلك خلوان جوبي شيء تسطع من يعملون في البعث وما وما في الدنيا عوين لدوني لدوني أردت أن أعد موافرة في آية سيارة níwájẹ́ǹtẹ̀ ọba kàmbẹ̀ni wẹ̀ odè àìdà wọ̀kánà wọ̀rá lẹ́yìn gbà tí wọ́n ti kó mẹ́ lẹ́yìn lẹ́yìn bẹ́ kò sí ìtọ́gbọ́n málùkùn wọ́n ìgbà ọba yáà kúrò kúrò sẹ̀fẹ́ na tí gbàgbà yóò gba gbogbo ọkọ̀ ojú omi wá ti dáàni gbogbo ọkọ̀ ojú omi wá ti àmúta torí dẹ́ǹtì láàrin ilé ọ̀dà kọ́mọkọ́mọ lọ ṣùgbọ́n torí yẹn yíga lóyè ọba rẹ̀ bó bá ti yẹ̀ máa àwọn tálẹ̀ àwọn sì ní ọmọ ìjẹun وأما الجدار وأما الغلام وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الغلام سوى ما تعطى هنشي وموزا قوم بير جعد بيجي فكان أبواه مؤمنين أم باباتو بي أتياتو بي أولي باباتو بي عميني باباري أولي باباتو بي لقوني ìyá rẹ̀ nígbàgbọ́ lóbìn ni adúmọ̀dán àwọn fàkàtí ní ayò àríkà hùmà àwọn ń páyà kúmọ̀bà àkúbá wọn ìfẹ́ tí wọ́n ní sínú àpò nìkan ọmọ wọn kúmọ̀bà àkúbá ọmọ kan láti kọ fún wọn kúmọ̀bà àkúmọ̀ wọn ògbìyà rẹ̀ ní pé wọ́n àdúrà wọn lójú wọ́n sì gbéraga wọ́n kó fura wọn pàrọ̀ àdì kẹfìrí fún wọn ọlọ́wọ́n ọmọ tó dáa jùlọ zaka àwọn tẹ̀ lọ́pẹ́ ọmọ tó dáa tó máa tó dáa sí ìmísí òkú tí nìkú àwọn akọ̀rọ̀bọ̀ ló ọmọ káàánú rẹ̀ sí ìlú àbáwọn nígbà tí lábí mú kó wọn bá ti mú ma وكان تحته كنز لهما فأراد ربك أن يبلغا أشدهما فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستع عليه صبرا wọ́n Musa òtùmọ̀dí dáadé wú ọkọ̀ ojú omi àwọn kálíkà sọmí iṣẹ́ sí òtùmọ̀dí táa fi pa ọmọ táa pa kọ́bà kọ́bà mọ̀ òbí ẹ̀ ni Muhammad jidar sórí ilé táa máa yẹn olóòtú tó yé tá a mọ̀ yẹn tá a gbó lọ táwọn òfin wàhálà ìjọba tá a gbó lọ wọn fàkàlà lè gbóla mẹ́rin ẹ̀tì mẹ́rin àwọn ọmọ orúkọ fún madina àwọn ọmọ orúkọ méjì kan níwà níbi ẹ̀ láàrin ilé àwọn ni wọ́n ní ilé àwọn ni wọ́n ní ìgànnà ẹ̀ wọ̀kánà tààtà òkan gbóla ọmọ pẹ́pẹ́ ọ̀rọ̀ òdúpì àti ìgbẹ́ lábẹ́ ẹ̀gẹ̀rẹ́ ẹ̀ lábẹ́ rẹ̀ fáwọn ọmọ yẹn àwọn ọmọ méjì àwọn méjì wọ̀kánà abóhùnmá sọ́ọ̀lẹ̀ ha baba ahụ ọmọ méjì ọmọ bàbá dáadáa ni lọ́fàá tá a ya rọ̀wọ̀ bàbá ìwọ ọ̀yá ẹ̀mọ́ ti dáadáa àwọn ọmọ yóò jẹ́ mbẹ̀ àwọn ọmọ fi rán Hidir Musa lọ ni kólóba fèèbù dúkìá àwọn ọmọ yẹn inú orúkọ ọmọ sí àwọn lára àgàlá tó rí yẹn tí wọ́n rú ẹyẹ kánzùnlá húmà pẹ́pẹ́ ọ̀rọ̀ bẹ̀bẹ̀ fún wọn àwọn ọmọ méjì ọ̀kánà àbúhùmá sọ àrí bẹ́ẹ̀ ni bàbá wọn ìyẹn rí ni olómọ́sá sàwánà lẹ́nu rí káwọn ọmọ wálé bá jẹ́rí dáadáa wa ọlọ́sàwọn òbí aná lẹ́nu rí dáàmùjáwà náà kọ́lé bá jẹ́rí dáadáa rọ́ọ̀bà فأراد ربك أن يبلغ أشدهما ọlọ́run azọ́ká ọmọ ẹ̀ tọ́kùnrin wọ́n fi gbàlágà wọ́n fi tọ́kù tó ti ní agbára tẹ́gbẹ́ ìrìnkan olùyẹ̀wọ́n jẹ àìsàkàrìjá kàrùnlẹ́wọ̀má rahmatan rabbik kọ́lọ́wọ́n ti wà gbé dúkìá wọn yẹn pẹ́pẹ́ ọ̀rọ̀ ìkọ́lọ́wọ́n fi hàn wọ́n ẹni kò léyìn wọn jẹ ń gbà mú àwọn akẹ́yìn tó báyìí wọ́n pẹ̀yìn wọn jẹ ni tí wọ́n tó ń jẹ ohun mọ̀ọ́rù kan ọmọ ìrọ̀jọ́ rẹ̀ rahmatan rabbik ọmọ àtò àyàmùrè èmi kò mọ̀ sí fúnra mi ní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ mi kọ́ sí àti ọlọ́mọba mọ̀ mi ṣe ذلك تأويل ما لم تستطيع عليه الصبر إليه كما منتصر أقودومي أن جاء أتيكا جلاتو مودا بيك تعبيري إليه كما تقول في سوري ìtumọ̀ rẹ̀ ní gbogbo olómìnì dáfi síbẹ̀ fún ẹgbẹ́ gbogbo tí bá ń ṣẹlẹ̀ sí mọ́mìnì tí anábìra Muhammad sọ̀rọ̀sọ́là tàbí mọ́mìnì alámàrí rẹ̀ ìmọ̀ ni mọ́mìnì alámàrí mọ́mìnì ìmọ̀ ni tó bá tí aburú bá ṣẹlẹ̀ sí yóò sì sùúrù ọ̀kánà àkáyọ̀rọ̀ là tó orí bá ṣẹlẹ̀ sí yóò pẹ́ ọ̀kánà àkáyọ̀rọ̀ kò ní oníjọ lójú pé yóò máa ti páàrí pé mo túbẹ̀ ara ọ̀ nígbà pé ọlọ́run kan sàánú ni olùdókà sàánú ọlọ́ba ìgbò tí ń já burú ìta àmà ìta àmà aburú ọmọ ènìyàn abúrò tàbí fọ̀sán tó rú bọ́ sí gan nínú àwọn ìtàtẹ́mọ̀ bẹ́ẹ̀ sọ́bá ní ṣúra ilẹ̀ ìjọ zurkalnein nínú àwọn tó lọ́n fún láyé ọlọ́run sílé ayé fún ó di wà ọlọ́run bá sọ́wọ́n dọ́lá ó sì àfọ́ àná láyé kò lè sọ láti kíyàmà náà zurkalnein ó gbádùn ayé tó wà náà ní láti kíyàmà bí alẹ́ bí Suleiman náà ó di wà bẹ́ẹ̀ ni zurkalnein àbọ̀síta rẹ̀ inṣàlá ọlọ́run ọba mọ́sàdìrí wájú bá ìṣàlàyé lọ ولا قرآن الكريم ولا لا إله الله سبحانك اللهم بأمرك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنا وتعالى تعبير رمضان قالوا بسم الله تام دارنا بسم الله ọlọ́run bá ń bẹ̀ jẹ́ àtàrẹ́ pẹ̀lú alhamdulillah gbogbo oríire tó wà ní oṣù náà dákàlẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa ti lágbàlagbà wa ọlọ́run Qur'anul Karim ẹni tó bá ní béèrè lè béèrè kájọ́ wá béèrè béèrè káwá tí a mú fi ìrànlọ́wọ́ fún iṣẹ́ yìí tá à ń fi ìrànlọ́wọ́ fún dáwà tá a gbé lọ́wọ́ yìí kárí pé àjáwọ́ bí ìrànlọ́wọ́ náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ṣe àṣàánú wa ọlá Qur'an al-Karim ọlá la ilaha àkáǹtì máa wa kókó bó ti wà Jaiz bank báǹkì wa ó kọ báǹkì àkáǹtì yẹn ni Umar bin Khattab Islamiyya àkádọ́máwá 05 69821 69821 ní àkádọ́máwá káàkiri àgbìyànjú láti fìrìnà lọ́wọ́ fún iṣẹ́ náà nínú àwọn tí wọ́n fún wa lówó náà ni àfáàwà Abdulrasheed Abdulrahim ó fún wa ní 1000 naira lẹ́yìn náà sísàwà Hidayat ọfọ ní ten thousand naira ọkọ̀ ọfọ ní jíẹ̀ bó ta àwọn ọmọ orúkọ ní lẹ́yìn náà asọ̀tì aláàjì wa ahmed satar fọ́lá ní tó fọ́ ní fifty thousand naira ọlọ́mọ sáà kà lẹ́sẹ̀ fún ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà ọlọ́ọ̀kan náà ọ̀nà mú wá fún alẹ́ kan one thousand naira àbí is mistake ọlọ́ọ̀bà látọ̀ alẹ́ kan rẹ̀ ọlọ́ọ̀bà kájú àgbìyànjú tí wọ́n gba nǹkan fún tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ fún ní nǹkan ọdún àtàwọn títà tí wọ́n fẹ́ fún ní nǹkan ọdún member house of reps kẹrù òun náà fún wa ní rice ó yẹ ti fún wa ní jéró olóòmọ́sábà sanwó lẹ́sìn ayọ́ náà ma fún wa ní rice ó yẹ fún wa ní jéró fún wa ní rice àpò mẹ́wàá fún wa ní jéró twenty twenty bags twenty but twenty bags ní àbá ó fún twenty bag of rice wa yíró àpò mẹ́wàá bá sanwó rẹ̀ fáwọn títà kálẹ̀ fáwọn ọmọ wa náà. wọ́n á rúkú sẹ́lám tìlà. nítorí ni ọlọ́run yóò ṣe ilé ìtàrí. àmì àti ìbò wa náà. kí á rí ní ìbéèrè àkọ́kọ́ ní pé nípa ìrìn gẹ́bà tí mọ̀ bí ìrìn ṣe lágbára sí ọlọ́wọ́ adé e nípa òun bóyá ó lẹ́gbàá àbábúrò àbójì àbánà tí ó kírun tí wọ́n ti sọ fún kò ní ó wá sàláìsì tí bá wò pé rẹ̀ kò wá jẹ́ bàbá àbí ọmọ àti àìlọ́ rẹ̀ tí ó lẹ́sẹ̀ àbí ṣe dédé. ẹni tí ó pé ọ ní bàbá àbí ẹ̀gbọ́n àbí ìyá àbí àǹtí àbí àbúrò kéèkéèrò ilé ẹgbẹ́ ẹ̀ lórí ẹni tí wà ní fún kò bọ́ àkókò náà tó wá kú kọlọ̀bí jẹ̀nẹ́jà yóò lọ nígbà tí ó ti kú ní agbo ìsìlámù ní ọgbà tí ìsọpọ̀ òun ṣe ọdún irun náà ni yàtọ̀ láàrin mùsùlùmí àti kèfèrí àmọ́ ìmáàmù wa ìmáàmù Shafi'i rahimahullah ó nípò rẹ̀ ipò fáàsì kìnnàtì tó yọ́ lọ bẹ̀ ó di wa yọ́ lọ bẹ̀ àmọ́ wọn ò ní wá àfa súnmọ́ kókè òsìlà wọ́n kàn wá àfa àti wà ládùúgbò bẹ́ẹ̀ òsì máa mú sìgá òun yọ́ kàn wá kókè òsìlà àfa àti máa mú sìgá ìlú àfà súnà kò kí wọ́n sí ìgbà náà. wọ́n ní lábẹ́rẹ́ òtẹ́lẹ̀ sọ ní pé ìjọba ti lo ìṣẹ̀ríà pé wọ́n lè máa kí òun sílà kò sì ní fi sí orí tẹ mùsùlùmí. bẹ́ẹ̀ ni orúkọ gbogbo ẹgbẹ́ bá ṣe tí ì bá kí òun gbogbo mùsùlùmí kò yẹ kó kí òun sílà mọ́ àwọn ọmọ wa fara máa fàtìgbà ipò kí àfà kan ó di ọmọ ìlànà báyìí ó di ìgbà náà irú ẹni bẹ́ẹ̀ kódà àwọn ọ̀rọ̀ sí sí orí tí àwọn mùsùlùmí kan wá bí kòtò kan jẹ́ kan wọ́n kàn gbé nínú ẹ̀ obìnrin tó pé tí ìlà tó mò ń pẹ̀lú kẹfìrí àtọ wọn ọ̀fẹ́ ti àtàlẹ́ mi lọ pé alifárùkọ mi ni aláàdù bẹ́yìn náà wọ́n bẹ́yìn náà àṣọ̀rọ̀ mi tẹ́lẹ̀ kára fọkà káfàrà àdéhùn tó wà láàrin wa pẹ̀lú ẹgbẹ́ náà ṣe Islam àṣọ̀rọ̀ àti náà ni ọmọ tẹ́lẹ̀ ودي وخلف من باب خلف أضاعوا الصلاة وتبدأوا الشعوات وسوف يلقون ضايع أنا كم دون جاي شو ما رار لاري وذكروا لين أمة لسنوا وصمت لما جاي ولو مسي من نلوبا تاهم ونبا ونتا ولو أبا سبحانه وتعالى مسي من نلوبا تاهم الجنة والجنة أدوى وما زال دعواء في سبحانك اللهم وتحية في السلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين أدوى ما زال سبحانك اللهم بدل وانك سبحانك اللهم وعفير ينتم من المسلمين سبحانك اللهم هو بعدني إلى الجنة سبحانك اللهم هو نيري وإذا أجابوا لنا سبحانك اللهم هو لله alágbájá máa sálẹ́gbà kóhun sí sọ́kọ́rù kí ló mú ẹwọ́n múná sọ́kọ̀rù kí ló mú ẹwọ́n múná sọ́kọ̀rù mùsùlùmí ni ẹ̀ ibi yìí mọ́kàn bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ ẹ̀rọ abẹ́rẹ́ kí ló gbé wọn náà èrè kọ́ ló lámúnákó nínú mùsùlùmí nínú wọn kírun àti ẹni tí ó mú mùsùlùmí wọn náà ni mùsùlùmí kì í bá kírun ó dira ọlọ́mọ bá wọn wọ̀ ẹ̀kọ́ kan wa ló jókòó kírun jókòó fẹ̀gbẹ́tì kírun jókòó kírun ìwúlọ̀ kírun fẹ̀gbẹ́lélẹ̀ kírun ọmọ ìlà gàrí ọlọ́bọ̀ fàrẹsẹ̀ dọ̀kan wa lọ́wọ́ tó wọn bá dùn wíwá bó sàfọ́ aláàfin ọlọ́ba òye wọn ti díẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọkùnrin ní obìnrin ní o tí ì bá kírun tó bá kú àwọn afáàtì máa fàtìgá wọn tẹ́tí máa bí àwọn àmọ́ tó máa bóra wọn àwọn lẹ́tì síbẹ̀ fún náà kírun sí la ó di wa bó ṣe rí nìyí ọlọ́mọ sọ wa nù. oníbèrè kejì ní ẹgbà tí wọ́n pé sẹ́yìn ààrẹ títà adélébọ̀ òdẹni ó ní ẹ̀tọ́ láti tira rẹ̀ lọ́kọ̀ láì nínú ìzìnì ìbọ̀dí yìí tọ́ ó ṣẹlẹ̀ pé arábìnrin yìí wọ́n àwọn ẹgbẹ́ yìí àwọn inú agboolé lẹ́sẹ̀ fún lára òun nìkan náà sì ni wọ́n ní so àwọn sábìrì ọ̀fẹ́ kó lọ jìnnà wọ́n ti fẹ́ ilé ìfún ọ̀dọ́ òun kílèmù pé torí dúkìá tó wà pẹ̀lú òun torí bàbá rẹ̀ ti dúkìá rẹ̀ fún so àmọ́ eventually wọ́n kọ́ra wọn bára wọn jìnnà àti ìtìfẹ́ wọ́n padà kọ́ra wọn wọ́n wá tún fẹ́ fẹ́ ìlú ìfún tuntun jẹ́ ara nílé náà ọmọ yìí wọ́n á fẹ́ mọ́ látara nǹkan tó ti experience lára kọ̀ọ̀kọ̀ wọ́n á fẹ́ fẹ́ ìlú yìí èso ní agbára láti ṣe láti fẹ́ ẹlòmíì láì sí pẹ̀lú ìyọ̀ǹda wọn torí kò láwọn ẹlòmíì mọ́ àṣìwọ̀lì àfàwọn ìlú náà. náà kọ́ ọ lẹ́tọ̀ọ́ láti kọ̀ láti mọ́gbà arábìnrin kan láyé àti ìṣẹ̀ṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ fi lọ́kọ láì jẹ́ pé ó gbé bóòlù ìyọ̀ǹda rẹ̀ ọ̀ lọ́pàá yá Rasulullah bàbá mi fi lọ́kọ kò sì wù mí àlẹ́ mi ní oníṣẹ́ yìí tó bá wẹ̀ farama tó bá wẹ̀ má farama adébìnrin tó lọ lọ́kọ kàrí tó pé inú scenario báyìí ló bẹ̀rẹ̀ sílẹ̀ sí ó ní ẹ̀tọ́ ó ní ó láwọn èèyàn àwọn ìmọ̀ọ́mọ̀ àdúgbò àwọn èèyàn rẹ̀ ní kọlẹ̀ báyìí mẹ́mọ̀ alùsùnà ládùúgbò kọfẹ́ pé báyìí báyìí báyìí kí mẹ́mọ̀ yẹn lè wádìí kọ́kọ́kọ́ bá àwọn òbí rẹ̀ àwọn ẹbí rẹ̀ sọ̀rọ̀ tó máa gbọ́ ìmọ̀ọ́mọ̀ yẹn lè bí nígbà mi wòlíì rẹ̀ láti so ìfún pàtó wáyé pé òtọ́ ló sọ pé àwọn ènìyàn àtàdúkà ni wọ́n wà ọlọ́mọdé àfọ̀ ẹ̀yẹ wà sanu ọláǹtẹ́ ń pè àmọ́. ẹlẹ́ẹ̀kẹta ó ní tó rọrùn ẹni tó fẹ́ sèrè yìí ó wà ní bíbà ní nàìjíríà ní ìyàwó àmọ́ ọkọ oúnjẹ kò sí ní tòsí ó àmẹ́rin kí ló kọ rẹ̀ kò sí nàìjíríà sá àbúrọ̀dù ló wà àmọ́ ó ti tẹ́ láti fẹ́ nítàn ó wá ní àtẹ́nìtà lọ́mọdé sí ìyàwó òun òun ó ṣe wàkílì fúnra òun náà ní ojú àti ẹ̀yìn bóyá kẹ́sì fídíò conference lórí ẹ̀pẹ́ tó fẹ́ báyìí kankan gbogbo ẹ̀kú lọ lórí nẹ́ẹ̀tì tó ìyìdì yẹn tó bá. bẹ́ẹ̀ ni wọ́n ti fọ́ tẹ̀lé ìgbẹ́ tó fi tẹ̀lé pamọ́ fúnra wọn kóyà ni wọn ò rí lọ́gbẹ́ náà gbóhùn rẹ̀ lórí pé fídíò conference wọn máa rí àmọ́ kọ́jọ́ pé ọmọbìnrin ẹ̀ ti máa àbí ọgbà láti fẹ́ tó o di kúmọ̀ ní pé yóò àfẹ́ńtà kó náà ti gbà láti fẹ́ ọmọbìnrin yẹn pẹ̀lú kọ́mọ̀tì kí wọ́n fọ́ọ̀tẹ̀ nìkanú àwọn méjì ó di ó da kòtà gúrúmbẹ̀ táwọn akọ olùdìbọ́n àwọn bá ti pé aláàkọ́ àwọn méjèèjì wọn bára wọn tán ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọkùnrin gbà láì fọ́ọ̀tẹ̀ láti ọmọbìnrin láì fọ́ọ̀tẹ̀ láti ẹlẹ́ẹ̀kẹta àwọn òbí ọmọkùnrin wọn ọmọbìnrin ìgbìmọ̀ kújọba àwọn olùkọ́ afẹ́fẹ́ ọmọ yìí báyìí báyìí fọmọ wa báyìí báyìí báyìí báyìí wọ́n ti rí wa lórí fídíò wọ́n dẹ̀ fara ma lẹ́yìn náà kọ́mọkùnrin ṣẹ̀ṣẹ̀ dáàkì ẹlẹ́kẹ̀rin ní àbí ẹlẹ́kàrún káwọn èèyàn jẹ́rìí sí àti mẹ́rin márùn àwọn ìbá ti pé ìdíkì sómi ọlọ́mọdé àsọ̀rọ̀ yìí wa. gẹ́gẹ́ bí ah, hadith alayhi sallallahu alayhi wa sallam ti fi kọkùnrin o ní mọ́síláṣí pẹ̀lú ìjọba jẹ́ ọ̀rọ̀ yẹn ni nǹkan kan tí ó jẹ́ ọ̀rọ̀ yẹn títọ̀ tí eléyìí ó fi hàn pé ìrún ó ti jẹ́ àbí ọ̀rọ̀ yẹn rẹ̀ bó ti lágbára tó nǹkan kan tẹ̀yẹ̀ lè ti ṣe eré ní àbí nǹkan nínú ìsìlámù. bẹ́ẹ̀ ìrún fún ọkùnrin jìlíjàmá ọ̀rọ̀ yẹn ní mìíràn máa fi wọ́n máa ti kírun jàmá àwọn àdéhùtò wà pọ̀ gbọ́ lẹ́yìn sí arákùnrin àfọ́jú tó nù rí ẹni tí mo wà tẹ́lẹ̀ bí ní tí máa gbọ́dọ̀ wá pè ń mọ̀gbọ́ tẹ́lẹ̀ àwọn àdéhùtò wà tó pọ̀ nípa ìjẹ́ ọ̀ràn yẹn irun fún ọkùnrin inú mọ́síláṣí wọ́n ti ń pè wọ́n wọ́n ti gbọ́n ti tọ́ sí inú ẹgbẹ́ kódà àdéhùtò sọ pé tí ti fi irú pípé irú kíkí jẹ́ mọ́ ẹ̀ ní ajọ́ ń pè wọ́n bẹ́ẹ̀ ẹ o di wa àwọn àdìsí wa sọ pọ̀ tí ń sọ̀rọ̀ nípa obìnrin nìkan ní wà lọ́kì kedere ní kóhùn kéjọ máa dẹ̀rẹ̀ kọ́lùkọ́lù máa sí àmọ́kùnrin dẹ̀dẹ̀ ní kọ́lọ̀ máa sọ lè kírun jama ẹni tó wà wà ya ẹni tó wà lórí ìrìn àjò tí òdúró láti tí bá kódà bí ibi táwọn èèyàn ń tẹ̀lọ tó ń tẹ̀ nínú ọkọ̀ yìí tó fọ gbàgbọ́kọ̀ wá ní ibi pẹ̀yẹpẹ̀yẹ yóò ṣe tẹ̀yẹ mọ̀ tẹ̀yẹ náà ń bẹ̀ sí bùgbà lọ lálọ ó di wà yóò rẹ̀ kírun bẹ́ẹ̀ kò ní dáàmú pẹ̀lú mọ́tò bá dojú kan ìlà ìmọ̀kiri kò gbọdọ̀ fa ẹ̀yìn àti wọ́n ló afẹ́mọ̀wọ̀tò ọ̀la àbí wọ́n bá dojú kan ó sì déédé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wà lọ́ba. àmọ́ tí wọ́n ṣe pé ó rí pé nàtàwọn ti délé sí bóyá ní ìṣáì àsìkò rẹ̀wù tí ìkọjá ní 8 o'clock 9 ìṣe kó kí mọ́síláṣí ni àbí kó lọ kí. tó bá tó bá délé tó bá ti délé kọlọs tí máa fi lọ́dọ̀ dàgbà lọ àmọ́ tó wà lórí ìrìnàjò tí àsìkò mọ́gìrìbà yìí tó tó ti ráyè kẹwẹ̀ kó kí mọ́gìrìbà ti ìṣáì tó lórí ìrìnàjò ọwọ́ ọlọ́run lọ́wà òun lè mọ ẹkú pé àwọn wákàtí kan wọ́n délé ọ̀rọ̀ mọ́tò lágbára ẹni tì ọlọ́mọdé máa dáàbò ẹ̀bùn wa ó kéré ní ọkọ̀ yẹn ló fi jà jùlọ. Hmm. ìjà tó sọ́tò déédé ọlọ́gbọ́n kalẹ̀ ti fún ọlọ́ba ibi jẹ́ mi sígbìn àforíjì ọlọ́ba sànù aláàtà sí àmà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك